adúgbò fún Allahu subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìkẹ́ àtìkẹ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam adékòkè Allahu subhanahu wa ta'ala ọmọ bá àwọn tàbí àti àti gbogbo àwọn lórí àwọn sallallahu alayhi wa sallam tó lè di ọjọ́ ìjọba ìyá lórí ti ọjọ́ mẹ́ta nínú ìṣòro ọ̀la ọdún ẹgbẹ̀rún ọtí ọgọ́rùn mẹ́rin òṣèlú àtúndé ìjìnlẹ̀ ìjìnlẹ̀ àtúndéwà pẹ̀lú ọ̀sálàmù àlẹ́kùn wọ́n àtúndé bá ìjọba àti àtúndé. ẹ̀sìn ọ̀dà ọ̀sán àti ọ̀dà àdá àmọ̀ nínú sọ́dọ̀ àtàkùnrin nínú tẹ̀síwá ní àtúndé bá wà. sọ́dọ̀ àti àkọ́sí òun náà ní tóràtò lòmùjì tóràtò lòmùjì òun náà ṣe kàdúrà àwọn tóràtò àwọn ìṣẹ́lọ́sọ kàdúrà àti ìṣẹ́lọ́sọ àwọn ìṣẹ́lọ́sọ nílùú mọ́tà ní àyà rẹ̀ jẹ́ méjìlélógún àyà rẹ̀ tù òun náà lọ́wọ́ ìṣẹ́lọ́sọ nínú sóra yìí aláwọ̀ àdìyọ́lá ó tóbi fún wa nípa báwo làwọn tí ó tọ́lọ́ ọba àdìyọ́lá gbọ́ báwo ni wọ́n ti máa lò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ fún ìlú padà tó wájú ní alẹ́ tó wọ́n bá wà lọ́wọ́ ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ àwọn ìlú ọlọ́run bá jọ láti fún ilẹ̀ wa nínú sóra yìí. àwọn ìyá yìí tí wọ́n lọ sí jẹ àwọn tó bá gbọ́dọ̀ ń gbọ́ látara pé wọ́n gba bọ́ wọn gbọ́ tààrà gbọ́ lẹ́sẹ̀ ní látara pé wọ́n gbọ́dọ̀ ń bá jọ lágbọ́ wọn wá fi àjẹ wọn lórí sí ìsìn. èrò òkú báyìí ọlọ́run bá jọ lágbọ́ fún wa nínú sóra yìí láti lè bá àlè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìpè gbogbo ẹnikẹ́ni tó bá fi àjẹ àwọn tí máa ń sinú ọba àlejòlá tí ò ní dìní nítorí ẹbí àjẹ wọn ń tayọ pé wọn kọ náà ọba àlejòlá gbọ́ ọlọ́run ọba àlejòlá ti wé ilé ọmọ díẹ̀ sàn wọn bá jẹ́ ọ̀gbẹ́jà tó yá wọn wà. Sọ́rọ́ mi kúrò yìí ọlọ́run ọba àlejòlá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ pẹ̀lú ìbúra gẹ́gẹ́ bí o ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó rà ní pẹ̀lú ìwúra àwọn tó rà ní ọlọ́run máa ní sọlá sọ àti ìwúra bọ̀ àárín ọ̀rọ̀ nígbà tí bọ́ ọ̀rọ̀ bọ̀ gẹ́gẹ́ bí o ti wà nínú tórábìlì ìṣùpá tórábìlì ìṣùpá àti tórábìlì ìṣẹ̀kúlẹ̀ àtàwọn tó rà ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́wọ́ bá lè jọlá ní wọ́sàmá ìdáàbò ìgbòmí ọlọ́wọ́ bá lè jọlá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sóra yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbòra ọlọ́wọ́ bá lè jọlá ní wọ́sàmá ìdáàbò ìgbòmí ọlọ́wọ́ bá lè jọlá kúra pẹ̀lú sámà dáàbò ìgbòmí sámà tọ́lọ́wọ́ bá lè jọlá kúra yìí. òun náà ni sámà tó ní àwọn kúrúsù àwọn kúrúsù oríṣiríṣi àwọn onímọ̀ nípa tẹ̀síìn nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àlùkùrúsù a ní àwọn onímọ̀ nípa tẹ̀síìn gẹ́gẹ́ bí afáwà ọ̀dáyé àbá ọ̀kì ọ̀gbọ́n àjùmá àgbọ̀ṣà alhassan ìbọ̀sí afáwà ọ̀dáyé àti afáwà àbùdé عليهم ورحمة الله أو بقيت ما ذات الخروج وني الخروج وني هنالك النجوم الله بعد الجلال في سما برا سما بني أما راوض tí àwọn àràwọ̀ ti kí ni táwọn àràwọ̀ pọ̀ ní sẹ́mọ̀ yìí ẹlẹ́gbàá إنه látọ̀dọ̀ mọ̀jáàlì nínú àwọn àgbà àwọn nítumọ̀ alùpùpù wọ́n nítumọ̀ ẹ̀dá ni pé alẹ́ ti bí àìhàrà sámà tó ní àwọn tí ń sọ sámà tó wà ní ẹsẹ̀ ọlọ́wà ní ìgbàlá tó kúra òun kúra pẹ̀lú sámà tó ní kéré tó ní àìhàrà àwọn tí ń mú àwọn tí ń sọ sámà tí wọ́n lórí tó tí wọ́n ní káwọn ṣàyàfẹ́ tí wọ́n ní kó ráyè wọ́n mẹ́rin bẹ́ẹ̀ ni àrí àwọn ní ìlú àwọn onímọ̀ nípa tẹ̀sí ìrẹ́lẹ̀ àbáwá yáyá lọ́wọ́ ọ̀fẹ́ àwọn ní àdúgbò wọn ní kò sóòrò ìsàmà wọn láwọn kò sóòrò jámọ̀ kọ́sù hálà àwọn àfin wọn ní àwọn àfin pé kọ́lọ̀ ọba àlejò láti kẹ́ni wọ́n ní alìmúròjì wọ́n ní alìhálùkùn alìhàzàn alìhálùkùn alìhàzàn pé ìtumọ̀ wọ́n sábà ní dáàbì kúrò pé ọlọ́run bá ní jọlá gbogbo ra pẹ̀lú sámà tó ní kíni tó ní ìdẹ́dàgbò rẹ̀ bẹ́ẹ̀ ni àrí àwọn míì nínú àwọn onímọ̀ nípa rẹ̀ sí o tí wọ́n ní ìtumọ̀ alìmúròjì wọ́n ní àwọn ibùsọ̀ ni wọ́n ní àwọn àyè oòrùn àwọn ibùsọ̀ àwọn olùtọ́ tó rùn wọn kékeré àtùtùpá àtòrùn àwọn ibùsọ̀ wọn ní sámà wọ́n ní àwọn ní ọ̀sàlẹ̀ pẹ̀lú ọ̀sàmá yìí láti ṣòro mi. wáwù tó wà níbi ọ̀sàmá yìí onápẹ̀lú wáwù ọ̀sàmá níbi lábáwá ìṣẹ̀yà wáwù ọ̀sàmá wáwù tá a máa fi wúra. òkùnrin tí wáwù ọ̀sàmá bá ti ẹ̀ òun náà ní nǹkan tí wọ́n fi búra tó bá máa jẹ́ kí ọlọ́run bá lè kẹ́lá ló búra kò sí nǹkan tí ò lè tẹ̀lé àwọn bá ilé àwọn ènìyàn lábẹ́ búra tí a bá yíwá yìí a gbọ́dọ̀ fi kankan tẹ̀lé tó tayọ orúkọ Allah subhanahu wa ta'ala so ọlọ́wọ́n bá àdéjọlá wọn làwọn bọ̀rọ̀ fi wúra àmọ́ ọlọ́wọ́n bá àdéjọlá ní kápá láti wúra pẹ̀lú gbogbo bá òfin ẹ̀dá ẹ̀ wọn náà ló fà ló jẹ́ pé gbogbo ìgbìmọ̀ táwọn onímọ̀ tó ìtumọ̀ àlùmọ́ òṣìṣẹ́ gbogbo ìgbìmọ̀ yìí bá pẹ̀lú ìwúra ọlọ́wọ́n bá àdéjọlá òṣìṣẹ́ ọlọ́wọ́n bá àdéjọlá òfin wúra bẹ́ẹ̀ tó ìlú wúra bẹ́ẹ̀ ó lè fa àwọn ara wọn ọlọ́run ọba ní mọ̀tí ọlá nígbà pẹ̀lú tó bá wùdí ẹ̀dá ẹ̀ àmọ́ràn ọba ní ọlá ń kọ̀ọ̀fà wa ọlọ́run ọba ní alẹ́ sọ̀rọ̀ wa yóò kálá alẹ́ ní màkà ní àlìfàn pàlìyà ìfìlà àwòrìyà alẹ́ ní ẹjọ́ wọn lẹ́kúra nínú yíò pàlìyà ìfìlà alẹ́ ní kó máa wúra pẹ̀lú Allah àwòrìyà sọ̀rọ̀ àbí fara yomi alaihi sallallahu alaihi wasallam halafa bi ghairi Allah ẹni tó máa búra pẹ̀lú ìsàmì ìdára tó fi Allah subhanahu wa ta'ala anábi nípa pàdékà kàrọ àwọn aṣọ ibẹ̀ náà ti ṣe àìmọ̀rí sí ti bá ìsàmì wà á ní kankan mi tó gbọdọ̀ tóbi tó Allah subhanahu wa ta'ala dé kò pé wà á tóbi jùlọ táwa mú kan yẹn táwọn ti búra eléyìí kọ́ láwùjọ wa ẹ àwọn ẹgbẹ́ ọmọ ni mo fà nínú ọmọ búra ẹlòmíràn ni mo fi rẹ̀ méjì mo fi sọ́wọ́n méjèèjì búra ẹlòmíràn ni mo fi rẹ̀ níwọ̀n ti búra ẹlòmíràn ni ògùn gbọ́ ẹlòmíràn ni yóò di àti ẹlòmíràn kọ́ bàtà lẹ́sẹ̀ ẹlòmíràn mú orin yóò gé ẹni jẹ nígbà tó wá fẹ́ búra eríṣiríṣi ìgbàlá àwọn ọmọ fi kúra kúra àwọn sábà ìkó lẹ́tọ̀ ọkùnrin jẹ́ ìwájú Allah subhanahu wa ta'ala anábìjọ yíwa pé ìpa ń sáré papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ni ọlọ́ọ̀bá alẹ́gbẹ̀lá wá ní wọ́n sàmá ìdáàlì ìgbòrúj òun gbọ́ra pẹ̀lú sámà ara ọlọ́ọ̀bá àlejọ́lá ní wàlìyàwó ní ọ̀rọ̀ mo búra pẹ̀lú ọjọ́ tá a bá ìsàdéhùn rẹ̀ àwọn onímọ̀ nípa tẹ̀síìrù wọ́n ní àlìyàwó ní ọ̀rọ̀ kò sí àpẹẹrẹ lórí eléyìí ìpè ọjọ́ tó náà bá àlejọ́lá bá wà sàdéhùn rẹ̀ òun náà ni yàwó ìyáàmà ọlọ́ọ̀bá àlejọ́lá ti sàdéhùn rẹ̀ fún wa ní pé ọjọ́ kan bọ̀ tọ́lọ́ọ̀bá àlejọ́lá ọ̀sẹ̀ fún oníkàlùkù wa ọjọ́ tó bá wà sàdéhùn òun ọ̀nà ìyá ọmọ ìṣẹ́sà ọ̀nà ìyá ọmọ ìṣẹ́sà ọjọ́ ẹ̀sán. ìgbà òbí kan láàrin ọmọ ṣòwò ọlọ́ọ̀bà àdìjọlá ní òun kúra pẹ̀lú àwọn òun kúra pẹ̀lú olùjẹ́rìí wà máa ṣòwò àti ìgbà tí wọ́n jẹ́rìí lórí ọlọ́run kúra pẹ̀lú ẹ̀ àwọn onímọ̀ nípa tẹ̀síò nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa wọ̀ṣáàlì wọ́n ní ṣáàlì olùjẹ́ ìṣọ́nà bá lùjẹ́ láti kúrà yìí wọ́n ní àwọn olùjẹ́ ìpọ̀ alẹ́sọ̀lọ́wọ́ alẹ́wọ̀sálà olùjẹ́ yìí òun náà lọ́wọ́ bá lùjẹ́ láti kúrà alẹ́sọ̀lọ́wọ́ alẹ́wọ̀sálà ti lórí àlùmọ̀ yìí ọlọ́wọ́ bá lùjẹ́ láti àlùmọ̀ yìí ọlọ́wọ́ bá lùjẹ́ láti wá sí ní ẹ̀yìn tó ayà kan ọba àti ọ̀sọ̀ pé kíjà kúnú ṣùgbọ́dá àlànà ẹ̀yìn ní òdodo kẹba máa jẹ́ òṣìṣẹ́ lórí àwọn èèyàn yà lórí àwọn ọjọ́ míì ẹ̀yìn mùsùlùmí òṣìṣẹ́ máa jẹ́ lórí wọn ẹ̀yìn látara tó kéde látara tó wọ̀tẹ̀ láti ọ̀rọ̀ ọba àdìgbọ́lá ọlọ́run àdìgbọ́lá fún bá lẹ́yìn tó ayà kan náà lọ́rùn àná ó ní wà wàdínà bí káàdà ha ọ̀la ìṣẹ̀lẹ̀dà ọlọ́run àti ìjọba tí ó ló lórí níwájú ọ̀gbìn àti yáàmù nígbà tá a bá mú àwọn ẹlẹ́rìí kọ̀ọ̀kan wá nípa àdúgbò kọ̀ọ̀kan ó túnmọ̀ pé àwọn ìjọ kọ̀ọ̀kan náà láwọn àwọn olùjẹ́rìí ọlọ́run àti ìjọba ni wàdínà bí káàdà ha ọ̀la ìṣẹ̀lẹ̀dà táwa mú wà lórí sọ̀lá wà na sọ̀lá wà lórí wọ́n ni wá abdullahi bin masoud radiyallahu anhu nígbà tí ń ka kùránì bá nàbí anábì ní kó ka kùránì mú ní wọn sọ wà nàbí sallallahu alaihi wasallam ipe ìmọ̀ ka kùránì mú ọ wà á lè ka ń sìn wọ́n tó kọ́ náà wọ́n sọ kùránì kalẹ̀ mú ìwọ́n ló gbádà rẹ̀ sí kí tí wọ́n á ti adáàmà ká mú ọ anábì ní máa ń wù kó fún ọgbọ́ lẹ́nu ẹ̀ lùmí ìyàtọ̀ sọ̀rọ̀ anábì ní wọ́n ka kùránì lọ wọ́n ka kùránì lọ ó wà kẹfà ìdájí na min kulli ummatin bi shahid báwo ni ó ti rí tó bá díjọ́ ìdá ìyámà nígbà tí a bá mú àwọn ẹlẹ́rìí jáde láti inú àlùmọ́ kọ̀ọ̀kan àwọn amú ànábì jáde kò wá jẹ́ lórí àlùmọ́ rẹ̀ ànábì wá sọ pé àsìkò ànábì wá sunkún látara ìbẹ̀rù ọjọ́ ìdá ìyámà látara pé ọlọ́ọ̀bà rẹ̀ jẹ́ ló fi ànábì tí olùjẹ́ ìlú gbogbo àlùmọ́ ìlú ti pọ̀ tó ayọ̀bá ti dé lórí jọ ìdà ìyàmù nínú àwọn olùjẹ́rìí òun náà làwọn náà máa jẹ́ kọ́dà nínú àwọn olùjẹ́rìí gáwọ́gbẹ́bà àwọn olùmẹ́sì sọ́nà àwọn onímọ̀ nípa tẹ̀síl wọ́n ní àwọn eríkèríkè ara wa nínú olùjẹ́rìí náà wà àríyọ́mọ́ tàbímọ̀ aláàfíwá ìhìn wọ̀túkà lé ọlọ́ọ̀bà ní kẹlá kọjẹ́ inú súnrọ́ tó yára ọlọ́ọ̀bà ní kẹlá lóṣù tó jẹ́ ọjọ́ òkúta ti yára na tí wọ́n á dáàbòwá ìyẹn á sí ilẹ̀nu àwọn ọmọ ènìyàn pa á sí ẹnu pa pátápátá ẹnu òní lè sọ̀rọ̀ mọ́ wà tó ká ní mọ̀ náà àìrí ìyẹn ọwọ́ àwọn ọmọ ènìyàn gbogbo ní kéríkì ara wọn tàbí tàbí ojú tó tu òkú yóò jẹ́ ìjọba tí ọ̀gbìn àti àmì ẹni tá àmọ́ fi parọ́ ó sì yẹ̀ bá jẹ́ tẹ́wọ̀n pẹ́ni ní máa ń tẹ́ni ẹni ní máa ń bẹnu sọ wọ́n bá fún ọ létí nìkì etí kọ́ ní ìjọba wọn fọ́ mi ẹni ní ìjọba wọn gbá mi létí nì bẹ́ẹ̀ bá ń fọ́ láyé èyí kọ́ ní wọn fún àrùn ẹ̀ gbogbo tá ń ṣe nígbà lábàáyé ayé wa ẹnu lágbẹjọ́rò ẹnu ní wọ́n bá wọn tẹ́kẹ́lẹ̀ onímọ̀ bá gbogbo káàkiri ọlọ́wọ́n bá ní kẹlá wájú kó wíwá pé tó bá jẹ́ ọ̀gbẹ́dà ti di àmà àwọn oríkèríkè ara wa pọ̀ ọ̀kan náà ní wọ́n tẹ́kẹ́lẹ̀ abẹ́rẹ́ tó tẹ́kẹ́lẹ̀ ìsìná òun náà tẹ́kẹ́lẹ̀ òun náà máa jẹ́ gbogbo oríkèríkè ara ẹni sàbúrú kọ́ńgàgbìn ló tẹ́kẹ́lẹ̀ kọ́ńgàgbìn ló sọ ẹ̀ nínú àwọn olùjẹ́rì náà ni inú àwọn ọ̀sán tí ó máa jẹ́ kíni inú àwọn ọ̀sán tí ó máa jẹ́rì ẹ wá ní al-mashhur wọ́n ní al-mashhur òun náà ni yawmul qiyamah níta àwọn ọmọ ìgbèrè tó bá ọjọ́ ìjà dị yá náà yìí kò ní kó ẹni kankan rú òun náà ni ó kojú ara rẹ̀ ní ọjọ́ ìjà ti yá náà yìí ẹ wá tọ́lọ̀ ọba ó fi sánmọ̀ àtàwọn bẹ́ẹ̀ ó fi olùyẹ́jà tí wọ́n ọjọ́ pàdé rẹ̀ kí wá ní èsì yìí ọlọ́wọ́ bá àdéjọ́ lá ní kòtílà ààbò òṣùwòdì ọlọ́wọ́ bá àdéjọ́ lá ní wọ́n tẹ́lẹ̀ lé àwọn ààbò òṣùwòdì kòtílà ayélujára ìyá ìtumọ̀ aláàlá òun náà ni àdìbò ààbò àwọn àṣàbìlá ìgbéyànjú náà sí ìṣẹ́ bá àdéjọ́ lá òun náà ni ọlọ́wọ̀n ọba lè jọra ní wọ́n tẹ́bi ní wọn àwọn àwọn ènìyàn sáàbì òdúd tọ́lọ́wọ̀n bá lè jọra tẹ́bi ní wọn àwọn sáàbì òdúd yìí ìjọ ọ̀kan ni wọ́n tó jẹ́ pé wọ́n ti wáyé síwájú tó lórí bí jọ mọ́sálì imam ahmad ọdún wà nínú àgbọ̀hí muslim náà nígbàtí wọ́n sọ ìgbà alhamdu olùrù nínú hadithu suhaib arúgbì hadithi náà kò pọ̀ tó yẹ àwọn alhamdu olùrù sọ̀háìlú rúmi ó ní àmì sọ̀rọ̀ àwọn àjọ sálà sọ pé káàna ní ma káàna kọ́bílà fún mẹ́rìnkún wà káàna láwùn sáàmì alábi ní nínú àwọn ìjọ tó ti kọjá síwájú yìí alábi ní ọba àtàǹbẹ lásìkò bá wọn òun náà lọba ayé òun náà láyé nígbà títí àwọn náà láyé ni tí ò tẹ́sí kankan wọ́n ríra wọn pé àwọn alábìlọ́ba tá ń wí wàkánà láwùú sáà ọba yìí wá ní òkè ìjáka ó ní àdífá o ní aláwo tí máa bá àdífá bàlámà dábọ̀rọ̀ sáà nígbà tí àdífá yìí nígbà tó wá dáta àgbàtí jẹ́ sí bàbá aláwo yìí báwọn láti ó wá sọ fún ọba ìgbé ìní kọ́díkàbọ̀rọ̀ sí mi wàhádọ́ra àjàní ó ní mi ṣe ń wò yìí àgbàgbélé o wàhádọ́ra àjàní àsìkò méjì ti ń súnmọ́ ẹ̀yìn babaláwo tí ọba ń bára ní òun wá sọ fún ọba pé àsìkò tó ṣe kéré àsìkò tó súnmọ́ bẹ́ẹ̀ gbogbo táwọn yẹn gbára jù máa bá tálé ìyàní àti gbogbo tó máa gbára jù àti gbogbo oṣù mọ́jọ́ mẹ́rẹ̀ ní wọ́n fà ilẹ̀ lọ́wọ́ bá lè bẹ̀rẹ̀ gbogbo agbé wàhálà wà ní kọ́ta wọ́ta rú ẹ̀kún tó mọ̀ mí ní ọlọ́wọ́ bá lè bẹ̀rẹ̀ ní ọba Allah òun náà ní kẹ́ gbára lé tẹ́ tó mọ̀ mí ẹgbára lé ọba aláì ọba mọ́sùlùmí wọ́n àlá ọba aláì ọba tí ò ní kúlá ilá yìí ìwọ́n tágbà lé ọba tó gbogbo bá máa wà bá mi káàkiri kí làwọn olè gbára lé ọba mọ́sùlùmí wọ́n àlá yìí ọba yìí wá sọ fún adífà yìí ó wá sọ bá pé àtìkò tó fi súnmọ́ òdu ó ní fi ọmọ kékeré kan ránṣẹ́ sí ni bí wọ́n àdínmọ̀ wò kí n fi kí ní ìlú lọ́wọ́ yìí èmi lọ́nu ẹ̀kọ́ táwọn ìlú táwọn alágbó bá múra àdúgbò láyé ẹ̀ wọ́n máa ṣe kí ní agbára wọn ó bọ̀ sí ó bọ̀ sọmọ ọlọ́run àbáyé lọ́mọ tí ó bọ̀ sí lọ́rùn ó wá sọ fọ́ba pé kí ọmọ àtàrántẹ́ inú olùwáyà ní ó ní ìbùlá àbá pápì ìrànú ọmọ tó bá rí kó mú bẹ́rẹ̀ bẹ́rẹ̀ dáadáa ní dáka yẹ bá ṣáà fi ránṣẹ́ láti jẹ́ kí n bá kọ́ ní iná yìí fàdákà ilé yìí kúlá àmán bàtà ní ìwà àbílẹ̀ mọ̀ òkú yẹn ọba bá ti kó ti wí ọba bá mú ọmọkùnrin kan ọ̀dà ìwọ́n máa lọ ọ̀dọ́ babaláwo bàbá ìwà bẹ̀rẹ̀ sí kọ́ ń bẹ̀rẹ̀ sí kọ́ ní bẹ́yẹn sí padà wọ́n ti yíwa owó padà wọ́n ti gbogbo ẹ́sìdìdì bá ṣe gbẹ́bọ bó bá rí lójú bá ṣe bilẹ̀ léèrè bá ṣe kí ọ̀pẹ̀lẹ̀ jẹlẹ̀ gbogbo èyí aláìgbà bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ yìí wàkánà lẹ́yìn sáàhìrú wàkánà lẹ́yìn sáàhìrí wà lẹ́yìn àdìbálẹ̀ ìrọ̀hìrú láàrin ibi tí àti ọ̀dọ̀ ọba tọmọ yìí àfáà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrọ̀ àdìbò àwọn tó bá jẹ́ àwọn àfá nínú àwọn Bani Isra'il àwọn náà wọ́n pè ní rahim òun bẹ láàrin ibi tó ń gbé ó jẹ́ agbẹ̀lẹ́gbẹ̀jì ìtàkùn yìí fàátàlùkù láàmú alàrọ̀hìn ọmọ ìbá yà bẹ̀ yọ́kà ó yà lọ bàbá àfáàyì àmì kàláàmì yìí bá àyàbà láàwọ̀ àwọn ọ̀gára rẹ̀ ọ̀rọ̀ bàbá yìí sọ ọ̀rọ̀ yìí ó ń ṣe ọmọ yìí ní kàyéfì àjábàwú láàwọ̀ ọ̀gára rẹ̀ ìwọ̀rọ̀ ló sọ yìí àtọ̀tí bàbá yìí wù bàbá yìí àti ìwọ̀rọ̀ tí bàbá yìí sọ ó wá sí ọmọ yìí ní kàyéfì yẹ́gbà tí wọ́n bá sọ̀rọ̀ lọ fún yàn ọmọ tí mẹ́sàn-án láwàlẹ̀ ọ̀sán láàmú yóò máa lọ yóò máa ti dídí nítorí pé peter ali àdáwọ́tọ́lọ́ ọba àti ọ̀rá dá àmà kò sí ìbàjẹ́ ẹgbẹ́ àwọn ọmọ gbàgbé dáadáa àwọn ọba tó ń jẹ́ lọ́sùn náà àníṣẹ́ máa sọ pé ilé ìdílé yóò kà máa ṣe nínú yóò kà máa ṣe nílé ara wọn peter ali ọmọ yìí wá rí pé ọ̀rọ̀ tí bàbá yìí ọ̀rọ̀ tí bàbá àbá yìí sọ yìí ọ̀rọ̀ tó dáa mọ̀ ní ọ̀rọ̀ yìí wọlú etí ó sì rí pọ́rọ̀ ثم وكان إذا أتى الساحر ضربه ìgbà nígbà tí ọmọ ìbá ti lọ́dọ̀ ìdáyì àbò nílẹ̀ yóò máa zikiri yóò máa rú wàkọ́lá máa àbàtà kí ló mú ọpẹ́ èyí tó bá ti yàjọ títí gbọ́rọ̀ lọ́hun tí ma lẹ́sà sínú ọkà rẹ̀ yóò apẹ́ wọ́n wá lọ́dọ̀ àbò ìdáyì tó bá tún délé ó tún náà lé náà wàkọ́ọ́dún máa habata máa habita kí ni ìtàn tó di ọmọlẹ́ fàṣàkà dáríkà ilẹ̀ rọ̀ àṣù ó wá pọ̀ fún ìfún bàbá àbá ìgbé ah, àwọn ń tàbí tí bá dọ́rọ̀ bàbá yìí babaláwo yìí yóò lù yóò lè kópẹ́ tí bá tún délé àwọn ará ilé náà tún délé wọ́n tún lù mí فقال إذا أراد الساحر أن يضربك فقل حبسني أهلي oni tó bá ti délé tó bá ti tọ́jú aláwo tí a bá bá sọmọ pé èyí tó pẹ́ àwọn dámi tó lé mi sọ fún ọgbé ilé náà wọ́n ti dámi tó wàídá àrọ́dà àìsà ayẹ́lẹ̀ ìgbóga bábùl àbísà ní sáà tó bá ti wá délé táwọn aláwọ̀ ti mẹ́lú ọ ní bàbá olú dábí yóò ó náà ló ti pẹ́ ọmọ ìwà bẹ́ẹ̀ ní ti ń lò lọ bẹ́ẹ̀ ní ti lọ lè kó fáírọ́ọ̀sì nígbà ti fáírọ́ọ̀sì ẹ́ tó bá ti fún láti báyìí lọ́dọ̀ aláwo ló ti lọ́dọ̀ bàbá yìí bàbá yìí ló máa ṣe ẹ̀dà nù kọ́ọ̀lù wàbẹ́ ìjàmá ó wà dáta yàwó ọba ti jọ́ kan ìdáta aláàdáàbà ti nà ọmọ yìí wá ń kọjá lọ ó bá ń pàdé dábà kan ẹranko ńlá kan ẹranko abìjà kí zẹ́rù bá ní ọ̀rẹ́ hábítà ti dáa ó ti di àwọn èèyàn kọjá àwọn ìwúrà yìí kọjá pẹ̀lú ayẹyẹ òun náà ayẹyẹ òṣù àwọn ìwúrà yìí kọjá wọ́n bẹ̀rù pé táà bá kọjá bí tẹ́ra ọmọ ó ní ló ní òun náà ní mà ipé amọ̀rọ̀ ibi àhábà ìlàwà amọ̀rọ̀ tààrí òní ni màá mà ipé pé títí bàbá àtúntà fáìlì alábàáyé àfáìlì ọlọ́run fẹ́ràn ní àbí ní bàbá aláwo mo fẹ́ mọ̀ pé tààrí ó súnmọ́ ọlọ́run àti nígbà tó mú kúta ìwà kọlù tó wá sọ wípé allahumma ìjáàdá amúrọ̀ níbi àhábà ilẹ̀ wà árbọ̀ min amri sahir wákùn hàrí ìjàbá àtà yẹnu gbàgbà ó ní ìrọ̀bà mi tó bá jẹ́ pé ọ̀rọ̀ bàbá yìí dáa ọ̀rọ̀ àfáà yìí láì mọ́rọ̀ tiẹ̀ ló dáa láì bí ọ̀rọ̀ ó bá lẹ̀ mọ́dábà nígbà tí ó lẹ̀ mọ́dábà wọ̀rọ̀ bá a pàpàtàlà bó ti pé dábà yìí kúrò wà mọ́dọ̀ náà àwọn èèyàn bá ṣe kíni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí kọjá nígbà tí dábà yìí kú wà á bára wọ́n wáṣẹ́ فقال أي بني أيوة هذا الشيء اليوم به إلي أنت أفضل مني فلو تلوم سلاك هو إيه آه ولوري جميلة مدرك ولوري جميلة وإنك ستبتلى أفضل لنه أفضل لنه ẹ̀gbà ìṣòwò tẹ́lẹ̀ owó tẹ́lẹ̀ ẹ̀rìn yóò sọ pé kò jẹ́ àmà nítorí mọ̀ pé ìtọ́mọlé ìgbé lọ́wọ́ yìí ní tó tako bí gbogbo olùbẹ̀ lórí ẹ̀ ní tó tako ní tí ọba àlúbẹ̀ lórí ẹ̀ kò tún láti yóò rádẹ́wò látara rẹ̀ yóò rádẹ́wò látara rẹ̀ wàyí ni kùtù ní ìta pàlẹ́ àtẹ̀lú ìlà àlàyé wọ́n ní tọ́lọ̀ ọba àlejò alábàgbàdàn wò ní fún ọ mọ́tọ́ka àyẹ̀ sí ìwò mọ́tọ́ka àmì sáwọn ìyẹ̀wò mọ́jú èlú báwọn ìyẹ̀wò pé ọ̀dọ̀ tó ń kọ́ tó ń àbá àdúgbò farapamọ́ jẹ́jẹ́ sí wọ́n yọ mí jáde láyé o wàkánà gulam yóò rí wùl akmaha wal abra ọmọ yìí ọlọ́ọ̀bà àdéjọ́lá ní kí àwọn orí fídíò máa tọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ al akmaha ẹni tí wọ́n fídíò sójú bẹ́ẹ̀ wọ́n bí lábọ́jú ọmọ ìwádìí pé ìwà wo abọ́jú sáà wal abra ẹni tí wọ́n bí ládẹ́tẹ̀ ọmọ ìwá wo wọ́n sáà wọ̀sá ìrọ̀ àdúrà wọ̀yẹ̀ sí gbogbo àwọn ààrẹ ìsìnkì tí ma mú yàn ọmọ ìbáwò wọn sáà wàkánà ní ìbá ní ìjẹ̀ ìsún ọba náà ń sọ yìí ọba àdúgbò ọ̀nà tó kó ma lọ lè sí kíni tó sọ́tọ̀ rẹ̀ yìí pé tọ̀ ìwọ́n ma lọ lè kọ́ ọjà ọba yìí ní bàbá kàtí ma wá jòkó sí ọba yìí ní bàbá tàbí máa ń jókòó sí bàbá àgbàlagbà wọ́n bàbá tà ń sọ yìí wà á ní yá bàbá ìwà jẹ́ tó ségé ni ó jẹ́ tó kọ́ lójú àbájú òní nàmá ni ọ̀tẹ́ni àbíjìkọ àtàrù ní àdáyà kẹfì rọ̀ ó wá gbọ́ pa ọmọ pé ọmọ yìí máa ń wò yàn sàn àbánabá dìde bá gbéra kán ó wá ń kó ẹ̀kọ́ lọ lẹ́sìn ó wá gbé lọ wọ́n ni wọ́n ló tọ́jú àwọn èèyàn wọ́n lábọ́jú lájú lójọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ládẹ́dẹ́ ń ṣe wọ́n ọmọ ìwá sọ pé ma a na alfi àhàdá ní ọmọ ilé ni owó yẹn sáwò kò sí wó sàlọ́dọ̀ mi ìdámà yẹ́ Allah subhanahu wa ta'ala òun náà ní máa wó yàn sáà wàyí ní àmà tàbí yìí dà áwùjọ lọ́ àtàtàmà ọba tí mo ní máa wó yàn sáà yìí tó bá ti mọ̀ kó lè gbà gbọ́ kó lè gbà fún tó bá ti fi lè gbà fún ọlọ́run bá lè jọlá yìí yóò wọ̀ sàn ọba nígbà tí ọba lè jọlá gbọ́ ọba bá sàdúrà fún ọba ti gbé pàṣàfà ọlọ́run lè jọlá fún níwòsàn ọba gbalu tọ́mọ asali mali ọba dábì ọba adìmájòkó wàjálà sàmín náà wà máa káàna yẹ́ sí ọwá lọ sí ìjòkó bíjẹ́ máa jòkó ọkọ̀ bá ti kúra yà ọ máa ti dájú láti kó sí pọ̀ wá àbí ẹni kan kò bí ẹ̀fà ọlọ́wọ́ ọba wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé yá fúlàní màá àlẹ́ ìjà sọ̀rọ̀ àgbà ló mọ̀ ọtí tó yìí rẹ̀ lórí ìlà padà ta ló dá ìdí náà rẹ padà mọ́ ọ̀pá àlàrọ̀ bí ó ní olúwa mi ni ọba mi ni wàhálà ń kọ́ bí ẹgbẹ́ nù ọlọ́ba mi ló ṣe é ọ̀pá àlà àná oníṣẹ́mi ni ẹ̀rí kọ́ ibi mọ̀ ó ríra rẹ̀ pé òun náà ni wọ́n ṣe òun náà wọn ó wá bí ó ní àná sẹ́mi mo dé ó yẹ òun káàkiri olóṣèlú ó ti mọ̀nà kó tó ní wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pẹ́ta lójú rẹ̀ padà fún ọmọ ó yẹ kó déjọ́ kejì ní kó ní kó ti dá ojú rẹ̀ padà ó ní àná bàbá ìfún lé ti pé là wọ́kọ́ ẹni tó Allah eri bàbá ìbá gbóná eri ọba ìgbóná kọ́ wàlájà rọ́pùn gẹ́ ìní ó tó tọ́lúwà ní lẹ́yìn tí mo wà ilé ìní wọ́n tó ń jẹ́lúwà láti jọ ìtò orí kójú ìrọ́sẹ́ kó láà léwé kójú wọ́n káàkiri tẹ́lẹ̀ kọ́lá náà rọ́bí wọ rọ́pùkà lọ ó ní bẹ́ẹ̀ ni bàbá yìí àwọn abẹ́rẹ̀ níbi àjò àbáyìí wọ́n bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ wọ́n fi erí ìrísí oníyànà yà jẹ́ a rí ó wà bọ́ bàbá tọ́ka wọn sí ọmọ ọmọ kékeré kan o nígbàtí wọ́n tọ́ka sérí ọmọ yìí inú ọba dùn ọkàn rẹ̀ balẹ̀ sọmọ yìí náà bàbá àtàyílẹ̀ yìí ọba wa náà pé ẹlẹ́pẹ̀ wà yìí ọwá ní a ìyọ máa bí bálaga mi sí ìrìká alkuburi al'adùmáha wàl'abúrọ̀kọ́ wàhálì ìdàdùwà ó yẹ ti gúnlẹ̀ níbi jẹ́ta ní olè kọ́ ìtọ́wáyé kí ni ìmá ti yí ọgá ó ti mọ òkùn ilé bí pé ó ti wá mọ́yà ó

ọmọ ní ara kọ́lá awàdáka rọ́pù nìkẹ́ yìí ọ̀sọ́ tún lọ́bà bí lẹ́yìn nínú ọmọ yẹwà dá ọba ló pé kọ́lá rọ́pù yà lọ́ rọ́bí wà rọ́bù kàlá ọba mi àtọ́ba tiẹ̀ náà òun náà ni ọba Allah fa àkàtàwò ayélujára bí làdá ọwọ́ àgbà ọmọ yìí ìyá lóyún tí ò rí nìkan sáájú máa ọmọ padà wá síwá kiri yá iṣẹ́ mi ti kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ bàbá afá àbálágbájá báyìí o nígbà àwọn ọmọ ọdọ́dọ̀ wà báyìí bàbá àlà ẹ̀ ní àmì ilé ọba wa sọ fún pé ẹ̀sùn tó lóòsì túnú má tẹ̀sí wọn má sẹ́ni padà kó lè jẹ́ ẹ̀sùn tó ń fa àbà ọba bá ẹ àbá ìbá ta pé kò sí tó jọ ọ ẹ̀sùn tó wọn máa sì náà lòún sí ọwá tó àìmọ̀ iṣẹ́ àwọn bí mákùnrin ọkùnrin àti nígbà tí ó ṣe ọba gbé sọ kí ni sọ ọdọmọdé gé ìdáhùn ọwá gbé ní e ọwá gbé ilé e arákùnrin ó gbé ní e láàrin hátà wáfà ṣùkọ títí wọn ìdákejì ìdákejì ẹ apákejì ẹsẹ̀ kejì ó ti ti dànù yàní wọ́n gé méjì dé wàkọ́lá ní àmà ọwá fún fàwọn akọ́jọ́ gírí náà yìí èdè àdìrẹ wọ́n dà padà tó ti dá gbogbo àbá tó ń tó ń fà ìdí ní àwọn tó mú ìwọ̀ tó ti dá gbogbo rẹ̀ yìí ìwọ náà máa àwọn tí àmọ́jú ìbáni ọba tàbú rárá òun ti mọ̀lódó ẹni tí wọ́n ṣe fún àbá yìí wọ́n bá ti fún abọ́jú fún àbá abọ́jú náà wọ́n bá fi ayọ̀ wọ́n bá fi làwọn náà ti méjì wọ́n là sí ìdèdè ọ̀fọ́ láti kúlá ó ọwọ́ àwọn pé eré ti yà mí níbi ìjẹ̀wọ́ tiẹ̀ bàbá àdàbí yìí máa àdáfà ilà jabal kádà wà kádà ó bá gbé àwọn ìjọ kan dìde àwọn dẹ́lígẹ́tì kan ó wá ní ká gbé ọmọ yìí ó ní ẹgbẹ́ lọ síbi òkè báyìí báyìí báyìí wàkọ́lá ilá balátún zarwata tẹ́ bá ti wá débi tí òkè yìí òkè rẹ̀ bíkì òkè yìí ibi sọ́mìtì òkè ẹbí tó parí jẹ́yán oníṣẹ ẹ bá ti dé bẹ́ẹ̀ fàyẹrọjà á tọmọ yìí bá lóun ní sẹsì mọ fàyẹrọjà á ń bí yìí tó bá gbogbo òun ní sẹsì yìí mọ ẹbílẹ ẹ máa dá padà bọ̀ wálé wà ilà fàdájàkù ẹ fi kàlàkàlà ẹ sọnù lájòkè mẹfọ òkè yìí ẹjúlẹ ìjọba nígbà tí wọ́n mú ọmọ yìí wọ́n wá mú dé orí òkè tá a sọ yìí ọmọ yìí bá bí Allah subhanahu wa ta'ala qala ọmọ yìí wá ní Allahumma sinihim bima shi'ta ilé ọba mi Allahumma sinihim bima shi'ta dáhùn mọ́tà tó mi kó lọ́wọ́ àwọn wọ̀nyí pẹ̀lú tó ọba ní pé ilẹ̀ bá mìmọ̀ ẹlẹ́tẹ̀ àpáta mìmọ̀ ẹlẹ́tẹ̀ fàdájáwó ajma'un ọgbọ́n bá ti gẹ́ni wọ́n bá fi kàlàkàlà ọgbọ́n bá jábọ́ wàjá al-gulam yatalammas hatta dakhala ala al-mulk ọmọ ibá dìde ọba padà lọ títí torí àwọn tá a ní wọn lọ lè já ọmọ lédè àpáta ìpínlẹ̀ wà bàkọ́lá tàbà ní ìmọ̀gbà ọ̀sàádà ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlọ́wọ́ bá tó ga ó ti tó mi kó lè já gbogbo wọn bàbá àtàbí ti náfàrú bá náfàrú ilà fi pàtó rí ọwá ní wọ́n gbé e sínú kinú ní ọgbọ́dọ̀ mọ́lọ ọya ẹgbẹ́ sínú kenú tẹbá gbé sínú kenú ìdá làjẹ́sùn bí i albahar tẹbá gbé dáàrin odò láàrin tẹ́ẹ̀tẹ́ wà láàrin gbogbo omi báyìí wàyìn rọ́jà àjíìrì wà ilá wàgárí kúhù bí báhàrù tó bá ti wá pọ̀ tó bá ti lóògbà kó fàlájà tó lè bá àwọn fàfàlà lùlá àwọn agbèrè bí i àárín omi ọmọ ìbá tó sọ pé aláhùmọ̀ sí ní him ìbáṣe eré ọba mi dákùnmọ́sá gbà mí lọ́wọ́ pẹ̀lú omi tó bá wù ọ́ fàbórè ó àjùmá bàbára bàbá àdá àtààbò àwọn tàà ní wọ́n lọ ní pa ọdún ní ọmọ wọn wà ó ní ọlọ́ọ̀bà àdíkẹ́ láti tóbi pẹ̀lú lóògùn ọlọ́ọ̀bà àdíkẹ́ láti gbàmí palẹ̀ lọ́wọ́ wọn tó mọ̀ kọ́ àdàlì malẹ̀ ó wá sọ fún ọba ìgbé ìnáka lásàlẹ̀ kan ọ̀sìn ó lè ní nípa mọ̀wé ẹ̀dá mọ́ ara rẹ̀ àbọ̀tọ̀ wá bẹ́ẹ̀ rí nípa hátà àtẹ́fọ́ àdàmọ́ àbúrò kàbí yìí ní bá kọ́ láti ẹ̀kọ́ kò ìgbà yẹn náà ló tó rí mi pa fàyín àtàbà àtàmà àbúrò tàbí yí ọ̀tàlítà ní wàyín là wàyín náà kàlá tẹ̀sẹ̀ sí ọ̀pá bìrì tó bá ti lè ṣe ó rí mi pa tó bá ti lè ṣe mú ní o bá ti bá fọwọ́ kó ṣe o lè rí mi ọba yìí wà yíyà láti lè láti bá láti mú kó lè rí lẹ́yìn pé tó fẹ́ ba ọlọ́ jẹ́ ẹ̀ tó tún ní ọba mi ń bẹ lẹ́yìn òun yìí tẹ́lómi òun bẹ́ẹ̀ inú ọba yìí tó gbà tó gbọ́rọ̀ yìí kọ́lá wà máa hùwà ó ní kíni kíni kan tí ó fẹ́ ṣe sí kọ́lá lẹ́yìn máa wùlá tàbí ẹ̀kọ́ àìyí wà áyí ó ní ó kó àwọn èèyàn jọ ó kó gbogbo àwọn ìjáde sórí pápá gbogbo òlú wọ́n jáde fún mọ́tò sílébù ní aláàjẹ́ fi kábùdì fi sáhàmán ní kìrà rẹ̀ bí ó ní tó wà sí ni pé ó wà sí lágbélébù ó mú bí wa wà sí kíni wa wà dé ní máa nígbà tí ẹ bá dé àgbélébù wọ̀tá àlùrú sáhàmán ní kìrà rẹ̀ bí ó wà kan mi mi ó wà ní lórúkọ Allah Rabbil Gulam ọba ọmọ yìí ọba tó dá ọmọ yìí ọba tó rí ọmọ yìí bọ̀wá pa àtàràmù fi sódì yìí wọ́n ti ju ọba bọ́lẹ̀ sáfà yìí ọba yìí kan bá níwájú ni ọba yìí bá bọ̀wá tó àlùkùlá yẹ́dàwó aláàbọ̀lẹ̀ ìgbà ọmọ yìí bá fi ọwọ́ mú ọmọ yìí bá kú wà máa lè ọmọ yìí bá kú wàkọ́lá náà àwọn yàrá bẹ̀rẹ̀ sọ pé àmà náà bí rọ́bìn gùnà á gbogbo wa wo a ti gba ọba ọmọ yìí gbọ́ àtẹ́gbogbo wọn náà gbọ́ títà rẹ̀ bí ẹ̀pá bá ẹ̀rí pa nígbà tí wọ́n á fi ọba rẹ̀ sọ̀rọ̀ ajẹ́kọ̀ọ́lùwà rẹ̀ kẹ̀kẹ́ náà lọ́ba tẹ̀ka àgbẹ̀jọ́ sí gbogbo ọmọ

gbogbo yẹ pátápátá láti gbọ́rọ̀ ọ̀bà ìjọba gbọ́ báyìí fàámọ́rọ́ ìyàwó ayé ti ká ní bó ṣe pa bó ṣe pa abẹ́ mi ẹni gbogbo ojú ọ̀nà gbogbo ọ̀nà tó jáde ẹ lọ sí kíni ẹ tún ó ti bọ́dà wọ́n ti gbogbo ojú ọ̀nà fàájà sí àhàdì ó ní ọya ẹgbẹ́ àwọn òfò wọ́n bá lẹ̀ ní gbẹ́ kòtò wọ́n ó lè bá ti kú sí àmìíràn wọ́n wá dáná sí kòtò yìí wọ́n dáná ìfi sínú ìfẹ́ wàkọ́lá mọ̀rọ́jà àìní nìyí padà òun wà ilá fàákẹ́sì mú omi hà ọba ìwá ní ẹni tó bá ti rẹ́jì láti fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ ẹbí lẹ̀ kó máa bẹ̀rẹ̀ kó máa lọ àmẹ́ni tó bá kọ́ ẹ máa ṣe sínú náà ẹ máa ju sínú kòtò قالوا وكانوا يتعادون فيها ويتدافعون àwọn èèyàn wá ń tíkiri àwọn èèyàn wá ń tíra wọn ẹ́n àwọn èèyàn sún àwọn èèyàn pà wọ́n tíra wọn wọ́n rọ̀tí ìsànkọ́lé tí àwọn ìdínú náà fàjá àti mọ́rọ̀ àdún bíbùnìláha rọ̀díyà bíbùnìláha tòrìdẹ̀ẹ̀hù ó wá débi ó wá kan tọ́ọ̀nù obìnrin kan obìnrin ìgbọ́mọ lọ́wọ́ ọmọ tí ń fún lọ́yàn ìyá yìí náà wà lára àwọn tó gbọ́ lọ́wọ́ bá rí jọlá gbọ́ ó wá kan tí ó ti ìyá yìí nínú náà fàkà á ní ha àtàkọ́ àtàkì àtàkọ́ àfi náà ìyá yìí wá ń dira kò fẹ́ kó tì í sínú náà fàkọ́lá sọ̀bí sọ ìrẹ́ ìyá mi ti sùúrù ìsírí ya ọmọ ìrẹ́ ìyá mi ti sùúrù fa innaka ala al-haqq orí òkúrú wa wọ́n ọbẹ̀rù wọ́n wá sí ní wọ́n wá sí ìyá ìyá wọ́n wá sí ìtùnà ìdàtà nàbí aláwọ̀ bá àdìjọ́lá fi eléyìí ó fi ṣe tẹ́sílíà fáwọn mùsùlùmí àwọn tàbí ànẹ́lì látara ìyà táwọn èèyàn fi ṣe lẹ́nu táwọn èèyàn fi jẹ wọn àwọn tó wọ́n bá islam láti kò dáa sọ yìí ìyà rí ní ìyàn fi jẹ wọn ìyà tí wọ́n fẹ́ fi tún wọ́n lẹ́mìí ọmọ ibi ọkọ̀ nínú islam tán fi jọ islam kó lọ́kàn wọn a mú Bilal gbà míì rọ́bì aláwọ̀ àbí wọ́n mú Bilal gbà míì wọ́n ní máa wọlé rẹ̀ wọ́n wá dájú ẹ̀kọ́ o wọ́n máa wá sọ fún pé áàlì abúkà láta wà lóhùn wà ó máa sọ pé àti àwọn ọlọ́run rẹ̀ yóò máa fún wa lẹ́sìn pé alọ́bà ọ̀kan ṣoṣo náà lè èyí ti yà náà àwọn tàbí ànẹ́bí àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kú sínú Islam ó náà ni Sumayya ìyà náà ni wọ́n fi jẹ́ tó fi jáde fún mẹ́sàn náà bàdìjọ́lá irú àwọn àtàbá yìí ọlọ́run bàdìjọ́lá máa wá bí ìtútù ọkàn báwọn tí a bá ń jẹ ni a bá ti ìlà ẹ̀ wọ́n hasan nígbà tí àdáwò bá ti kárí ní máa ṣe kíni khafat ní máa wúyẹ ìlà amadi ìbálòwà khafat wọ́n bá ń dá yẹn nìkan fìyà jẹ ìyàwó mọ̀ ìpè àwọn tó bá ti general meeting ni ẹ́ bó wá bẹ́ sunkún tẹ́lẹ̀ òní sunkún bí àkókò bí ẹ̀sẹ̀ nìkan wọn náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làdáwò àdáwò tó bá ti kárí ilé kákó ní máa ń ṣe yóò fúyẹ́ yìí

àwọn ìjọ oníkòtò ọlọ́ọ̀bà àdìjọlá ní ọlọ́ọ̀bà àdìjọlá tẹ́kì ó tẹ́lú yé wọn àdáàdìlá fi wà lóò àwọn ìjọ tá a wí kò tó táà ń sọ yìí wọ́n dáná sí iná tí wọ́n dá yìí láti lè wà kò iná tó ní tí wọ́n kò ní wọ́n dá iná yìí wọ́n dá adébíké kíní wọ́n dá adébíké iná yìí kò ọlọ́wọ́ bá níkẹ́lá ní ìdíhùn aléhà òòrùn wọ́n wá sí òkùnkùn náà yìí wọ́n tún bàbá ìtẹ̀ wọ́n ti já náà yìí lójú wọn náà lọ́nà gíní òun náà ni wọ́n fi ń fi àìsí àwọn mọ̀mìnì ọlọ́wọ́ bá níkẹ́lá ní wọ́n hún àlàámá yẹ̀kọ̀ àlúnà bí mọ̀mìnì náà àwọn àjọ sọ yìí ọ̀pá wọn bẹ̀rẹ̀ kankan nù wọn àtọba tó pàtẹ rẹ̀ àti ẹni tí wọ́n ti gíní àwọn tí wọ́n mú àtẹ̀wùntẹ̀ gbogbo wọn pátápátá náà ni wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n láyé àdé ni pé ọkàn òkè ẹ̀sẹ̀ bákan ẹ̀mí òsẹ̀ bákan bí wọ́n ti ń da àwọn èèyàn sínú náà wọ́n ọlọ́wọ́ bá alìkẹ́lá wá ní wà máa lẹ́kọ̀ọ́ mú mi ní hun ọlọ́wọ́ bá alìkẹ́lá ní wọ́n rán kankan gbá wọn o kò sí ẹ̀ṣẹ̀ kankan tí wọ́n tẹ̀ wọ́n ìlà ayùmírùn ìlà ìlà àdúgbò hàní kò sí ẹ̀ṣẹ̀ kankan tí wọ́n tẹ̀ wọ́n ọba tó lágbára lórí gbogbo nǹkan tó gbé kò sí lórí kò yẹ alhamid ọba ẹ̀yìn yàní ọba tí máa yíyàn tí ẹ̀bá ti dáadáa ọlọ́ọ̀bá ìjọra máa yíyàn àmà dúpẹ́ fún yàn alhamud ọba táwọn èèyàn máa dégé táwọn èèyàn máa dúpẹ́ fún ọlọ́ọ̀bá ìjọra ní ẹ̀sẹ̀ tí wọ́n tẹ̀lé bá ń bọ̀ àwọn irú ìtọ̀tọ́nà ọba àríkẹ́ látọ̀ fún àyí àtàwọn mẹ́ta bá tó tẹ̀lẹ̀ nígbà ayé àlẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn míì tó jẹ́ pé ó tẹ̀lẹ̀ táwọn tí wọ́n ti kọjá lọ nínú àwọn ìjọba ọba àríkẹ́ ọlá wọ́n bí àjẹ wọn àdìmáàmù báyìí alẹ́ nítorí tí àwọn ọ̀hún bọ̀ dáadáa àwọn àlè máa ń parí wa wọ́n sì di àjẹ wọn torí kí ni torí ẹ̀sìn ni nítorí pé wọ́n ní kí máa máa ìfò ṣe ìfàtíwá máa máa ìfò ṣe ìfàtíwá lórí pé tọ̀láàkú mọ́kàrà ní lẹ́ìsàlìṣẹ́ ẹni tàà bá jẹ nípa tààbí kókọ̀ ìyàwó rẹ̀ lẹ́ irú tọ̀láàkú nínú ṣẹ̀ríà

ó fọ́sí ara rẹ̀ lórí àwọn èèyàn láti kí ni láti kó jẹ́ olórí wọn lórí ìlú àwọn yóò wá lu bàtúwà yìí pé ajẹ́pẹ́ tó wá jẹ́ pé ẹ̀ta bá fọ́ọ̀sì kó ṣe kí ni kó ṣe tọ̀ láti tá a bá jọ pé tọ̀ láti wà bá ní ajẹ́pẹ́ ẹ̀ta fọ́ọ̀sì kó ṣe kí ni kó ṣe bí àfihàn ajẹ́pẹ́ ẹ̀ ìjẹ́ olórí ọ̀nà òṣè kí ni wà bá ní mọ́mọ́dé kí ni tó tó jọ ọba mú ìmọ̀mọ́dé ọba bẹ̀rẹ̀ sí bí ajẹ́ ìmọ̀mọ́dé wọ́n bí ajẹ́ ìmọ̀mọ́dé mọ́mọ́ tí máa sọ pé ẹni tó bá mọ̀mí tẹ́lẹ̀ ń mọ̀mí ẹni tí ò bá sì mọ̀mí ánà máa ní gbogbo àlẹ̀ èmi ni máa rí sọ̀rọ̀ ánà sí o ní mo sọ tí mo sọ tó ní wàhálà òun náà ni pé ẹni tá bá kọ́ ọ́ táwọn kò jẹ́ fálábì pàyàwó ẹ̀ lẹ́yìn ní àní kíkí ni àní káàdì ní sẹ̀ríà wọ́n fi àjẹ́ ìmáàmù máa rí kíjẹ́ pé hátà ṣúlẹ̀ yàdà nítorí ẹ̀sìn ọ̀rọ̀ ọba àdìgbọ́lá alimamu ahmed bin hanbal alayhi rahmatullah imamu ahli sunna wal jama'a wọ́n fi àjẹ imamu ahmed lórí kíni lórí kálíkùl qur'an àwọn jàmíyà àwọn ní qur'an wọ́n ní ẹ̀jọ́ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bá alìjẹ́ láti fi alìkùránì lọ́rọ̀ rẹ̀ a ti mọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alìjọ́lá nínú ìròyìn ọlọ́ọ̀bá alìjọ́lá ni sábà fi lè fi lẹ́dà gbogbo nǹkan ọlọ́ọ̀bá alìjọ́lá ní parẹ́ ajẹ́ pé apá kan nínú ara ọlọ́ọ̀bá alìjọ́lá nínú átìkù jàyé kò ló parẹ́ ìbámu wájú wà lẹ́yìn tàbí màálù kì í tẹ̀dáwò àwọn tí wọ́n ń bẹ níbi láti tó dáńtọ̀ yìí látara pé wọ́n ní kápá lórí àwọn èèyàn nílùú wọ́n bẹ̀rẹ̀ sí gbégbére wọ́n bẹ̀rẹ̀ sí lọ sọ eréjìrìsì nípa Imam Ahmad tó bá wọn wọ́n rí aláṣẹwọ̀ nígbàtí láwùjọ láwùjọ ní ti káàkiri àwọn tó bá aláṣẹwọ̀ ẹ̀wọ̀n tó ti máa dàmú àwọn alùsùn náà wọ́n yẹ ẹ̀gbọ́dọ̀ tẹ̀lẹ́tọ̀ míì ẹ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ míì tàbá dé ní ìwọ́n tó lé wọn kó bẹ́ẹ̀ tàbá dé ní wọ́n làwọ̀ bá láyé bẹ́ẹ̀ kò sí ìgbà tí wọ́n fi lé wọn tó tayọ kíni tó tayọ kíni tó tẹ́ẹ̀ sọ yìí ẹ̀ ó tako kíni ó tako tá a bá bàbá wa lóye gbogbo àwọn eléyìí náà irú àwọn àpẹẹrẹ rẹ̀ àwọn abẹ́rẹ́ sí mú ìmọ̀mọ̀ Ahmad wọ́n fi àjẹ ìmọ̀mọ̀ Ahmad wọ́n fi àjẹ ìmọ̀mọ̀ Ahmad ní pé tó bá bí yá tó bá rí pé yàrá ìṣe kíni yàrá ìṣe mú ìmọ̀mọ̀ Ahmad gáàrú wọ́n tó wá mú jáde láàrin àwọn èèyàn lọ́yá dìgbà àpòjì ẹ̀ báyìí ní ìgbé àpò àárín ẹ̀dá Allah subhanahu wa ta'ala ni wọ́n máa mọ́jú owó ọ̀tún tí owó sùn yóò tún sọ pé Al-Qur'an tẹ́ ẹ̀ sàlámùlá wọlé ìtàlímàtò wọ́n wá bí àjẹ́ ẹ̀ máa mọ́jú pa kí tó fi gbé ó padà kí ni wọ́n fi yàjẹ́ ìmọ̀ muhammadu sí ìmọ̀ muhammadu gba ìyàwó ọba kò sì bá ju owó kò bá ju dúkìá nítorí kí ni torí ẹ̀sìn ọlọ́ọ̀bà àdìjọ láti ìwà lọ bá títí ó dé ní ilé wa nínú ìṣẹ́ ìníyà alayhi rahmatullah wọ́n fi àjẹ́ ibùdó ìṣẹ́ ìníyà débi pé kò sí ìkàtà tó sábì àjẹ́ lórí o ẹ̀yìn àwọn bídíà náà ni o àwọn bídíà àwọn tún gbogbo àwọn tó jẹ́ pé ẹ̀ wọ́n ní pé ìdẹ́rùbà wàhálà ni ibùdó tẹ́ ní àjẹ́ fáwọn látara tó kéré àwọn tó bálùgbà lásìkò bá yẹn àwọn a máa tẹ́kéré àwọn a máa bọ́ tààrí wòlíì máa lọ tààrí wòlíì mo máa lọ sí ọ̀rùn kálọ́dọ̀ wòlíì ẹ̀yẹn mo gbé títí àwọn sọ́bà ìlú jẹ́lọ́ wọn tí ibùdó tẹ́ ní yà alayhi rahmatullah a máa ta gbogbo àwọn sọ́bà yìí a máa ta gbogbo látara bẹ́ẹ̀ wọ́n ti tánà bí

yóò wá ń sọ fún pé wọ́n tí èèmọ́ ẹ̀wọ̀n lórí eléyìn àrínú àwọn ànábì ọlọ́run tí wọ́n ti mẹ́wọ̀n ní tẹ́wọ̀n tí ànábì yusuf mẹ́wọ̀n ní kéèdè ńlá èèyàn wẹ̀wọ̀n kọ́lẹ̀ èèyàn máa ń wò áwò pé kí ló tó kí ló tó wẹ̀wọ̀n ní nítorí wọ́n lọ gbé placenta ibi ọmọ nítorí wọ́n lọ lè wúlò wọ́n lọ lè wúlò níbẹ̀ ẹnu wọn tó lẹ́jọ́ ní kọ́ọ̀tù bá tó wẹ̀wọ̀n nítorí kó ti gbájú ẹ̀mú yẹn ó ti gálà bí fún gbálórí yóò fi yẹ fún ìgbé wọ́n bẹ́ẹ̀ tẹ̀lé sí dínà tá a mọ kéèkì wọn àwọn ìpìtì ẹ̀wọ̀n adarí ẹ̀wọ̀n wọ́n tún wá máa ń yọ̀ káàkiri nù

wọ́n ti fi lẹ́nu sílẹ̀ ìrọ̀ ọ̀bà nìjọba. èyí á máa fi ra rẹ̀ ní sátífáìsì nítorí jẹ́ kí ọ̀nà ọ̀bà bá ti kéde nítorí kó bá ká nítorí kó bá má dàrú. ọ̀pọ̀ àwọn yẹn láwùjọ lè fira wọn sátífáìsì náà. ìmọ̀ máa mọ̀ fira rẹ̀ ní sátífáìsì ni ó dúró nítorí kó dúró ti fi lọ́jọ́ àwọn ìmáàmù inú tẹ̀lé ìyá wọ́n fi ra wọn ní sákífáìsì àtẹ́lẹ́dẹ̀ òdodo náà ní ìsìnkú lẹ́wọ̀ àwọn èèyàn fi ra wọn ní sákífáìsì lórí ayé àwọn activist tí wọ́n jàjàgbara láláwò fẹ́jọba àkàmá wọ́n sì mú àwọn òṣìṣẹ́ wọn tẹ́wọ̀n ẹbí kan ìṣòwò rẹ̀wọ̀n ní ìṣẹ́ mú káàkiri jẹ́wọ̀n wọ́n wá mú ìyàn torí ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọwọ́ àwọn ọmọ ìdí ẹ̀ wọ́n wá fẹ́ máa sáàbì ẹ̀ pé ẹlẹ́wọ̀n òyìnbó ni ó lò. gbogbo àwùjọ tẹ̀yìn bá wà èèyàn náà máa wà ní gbogbo àwọn ìgbésẹ̀ ìjàmbá yìí ó lè jẹ́ pé wọ́n là kọ́kọ́ tó bá ní tọ́nà ọba nígbà láti gbọ́ súnà yìí wá gbólé yìí wọ́n bẹ̀rẹ̀ sí àjọ wọ́n ní àbíkó fáwọn gbà yìí ẹ̀ wọ́n nílò wá fáwọn gbà yìí wọ́n láwọn oníwà àwọn oníkó látọ̀jú ẹ̀ wọ́n ní tòkòtò rẹ̀ àbíkó máa wọ́lẹ̀ wọ́n ní àdúgbò máa múlẹ̀ wọ́n ní àdúgbò máa lọ bìdáwò wọ́n ní àdúgbò àwùjọ máa ti wò wọ́n ní àdúgbò padà sí tí wọ́n máa padà máa ti dáadáa tẹ́lẹ̀ ọwá lò ní tẹ́mà wọ́n á bẹ̀rẹ̀ sí àlejò ẹ̀ tí ẹ̀ bá wà ní àwọn ìyàtọ̀ bí ìjọ òun nìkì ó láwọn ní jẹ́ gbà àwọn èèyàn ní ìyàtọ̀ bí jẹ́ ẹ̀wọ̀ yìí wọ́n láwọn ní jẹ́ gbà àwọn bí ti pọ̀ lẹ́yìn tó wọ́n ní jẹ́ ní ìyàtọ̀ wọn ní jẹ́ òun yóò mọ̀ wá sí bá àwọn ẹ̀lẹ́ni tí ha kí ló ló bí àjẹ́ ni tí ń ní ti fáwọn bàbá rẹ̀ lónìí tó náà fún bí ààyè àjọba ìjà yìí òun ló ti kí àti ẹ̀ bí iṣẹ́ ti ti ká. mo gbọ́dọ̀ kẹ́lẹ́ lọ àbá kan nígbà tí àbá yìí àwọn ń sùn ní bàbá rẹ̀ tí bàbá rẹ̀ wá fún àwọn náà tàbí àwọn ní àlùmọ́ òun bá kó wọn náà bójú kún náà àwọn tí wọ́n jẹ́ ìgbẹ́ abẹ́já síwájú ẹ̀ bójú kún wọ́n ti pàpà bí wọ́n bá bẹ̀rẹ̀ nínú ní àdúgbẹ́ fún débi pé ìyá rẹ̀ padà wá já ìyá rẹ̀ padà wá bọ́ òun a ah, kí ní bẹ́ẹ̀ bí kíyàn gbólé ló bá yìí tẹ́ wá bẹ́ẹ̀ kọ́ ma tàájẹ́ pé ẹgbọ́n tí wọ́n pé kí òun rẹ̀ sí òtọ́ àti bá ti bẹ́ẹ̀ ni lẹ́nu kí ni so àwọn kúrò àwọn ọmọ yìí ẹ̀ àbọ̀bẹ̀ ni wọ́n ti jágùn máa wọ́n tún jà wọ́n múra mí. èèyàn máa fara kékeré èèyàn máa fara da èèyàn máa fara da ìyá tó máa fi ń jẹ́ ẹ̀sùn ìtọ́nà ọba àlejò láyé. ọba àlejò lá ọlọ́ọ̀bà àlejò lá tó fún kan inú Al-Qur'an ọlọ́ọ̀bà àlejò lá ti sàlámù ẹ̀wọ̀n náà wà nígbàlá ní tí ó ti kíyàn tó fi wẹ́ fọ́ọ̀mù ẹ̀mí wà ìjánà sàlámù aláìkùm bí máa sọ bá jù ọlá ọlọ́wọ́ bá nígbà ọlá kó máa bá yín látara kíni látara tó ti tẹ̀sí gbà tó wà láyé ìwọ wà fẹsẹ̀ sùúrù lédè ẹ̀sẹ̀ náà bá nígbà ọlá ọbẹ̀ yìí ó kà máa dá kó máa yọ náà ní ẹ̀yàn ò rí gbọ́dọ̀ fẹ́ sùúrù ní alẹ́ wọ́n lè jáde kó lè bàbá rẹ̀ wọ́n fi àjẹ́ wọ́n ti lé máa ẹ̀wọ̀n òtajà fún wa wọ́n fi àjẹ́ àwọn ìgbàlẹ̀ àjẹ́lẹ̀ eré ìsìnkú ni wọ́n rí bàbá nàbí ti wá rí tàwa ni wọ́n ní wò lọ́lọ́wọ́ bá tí ó yé wa dá àjọ ọlọ́wọ́ bá ẹ̀sán táà fún àwọn ẹ̀sán táà a fún ọlẹ́sàn wọn láláì ní tíkíní àníkà ẹ̀sán tàà ní tètè ìwò rẹ̀ yìí ẹ̀sán tí ò kàrà fún wa látara gbogbo gbàgbàsán sí gbàgbàsí wà láyé nítorí ìmọ̀ wá rí bọ́ èyàn rí ewu inú rí rí rí rí rí

ẹ̀jẹ̀ ní sùúrù yìí ó tán ẹ̀jẹ̀ ní sùúrù lórí àrùn kàtẹ́rì ọlọ́ọ̀bá àdìjọ́lá ọwá ní wàmà lọ́kọ̀ọ́ mínìmù kò tẹ́lẹ̀ kan tí wọ́n tẹ̀ wọ́n ilá ayé mínú nílá ayé àzìzì àmì nítorí wọ́n gba lọ́sù láàrín wọ́n tààrà gbọ́n tẹ́ bá bí wọ́n tó jílẹ̀ tẹ́ wọn ní má nílẹ̀ tẹ́ wọn ẹ̀sìn ọlọ́ọ̀bá àdìjọ́lá ẹrùgbà tó dájú náà ní wọ́n kọ́kọ́ lọ lè paná pé gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan tá a ara kìí ṣe àwọn ọ̀dọ́ àwọn gbogbo tì ẹ̀ máa gbogbo tí wọ́n sọ́kà bí ẹ̀ láti kára ẹ̀ ajẹ́ pé ń gbogbo ẹ̀sìn náà bá ń gbogbo ẹni tó mẹ́sìn ọba tí wọ́n alẹ́ni ìlànà olùkú sábà wá ìwọ̀n àrùn ọba tó jẹ́ pé òun ló ní ìkápá gbogbo ní ilẹ̀ sọ́mà tìlẹ̀lẹ̀ ìkápá gbogbo sọ́mà pátápátá àtìlẹ̀lẹ̀ ọlọ́ọ̀bà lè sọ́ra lórí sábà tó bá ní kápá lórí kìíní kan sábà láwà la ní kìíní kan ó ní tó mà ìmọ̀lélẹ́ ó ní tó mà ìkápá táwà ní lórí nǹkan nígbà táwà láyé ó ní limitation èyàn lè ní kápá kó lówó nìsín

ọba yìí náà ni wọ́n wá gbà fún kẹ́yìn wọ́n fi àjẹ wọn alẹ́bí ìlà wọn sáma wá sí ọba tó ní kápá sámà ọba tó ní kápá ogun ní ala kulli shay'in qadir ọlọ́run ọba àlejò láti jẹ́ ìgbòho pátápátá ọlọ́run ọba àlejò láti jẹ́ ìgbòho ọlọ́run ọba àlejò láti bẹ́ẹ̀ nígbà tẹ́ bẹ́ẹ̀ wọn gbogbo ọlọ́run bá dìkẹ́ lọ́wọ́ ní iná lẹ́rí náà pátàlì mọ́mìnì náà wọlùmọ́mìnà àwọn tí wọ́n gómìnì náà bá mọ́mìnà àwọn tó ń gómìnì náà bá mọ́mìnì lọ́kùnrin tí wọ́n bí i àti àwọn mọ́mìnì lóbìnà lóbìnrin àwọn tí wọ́n dáná tí wọ́n àwọn mùsùlùmí wọ́n ti gíní wọ́n ti fi àjẹ wọn nínú àwẹ̀ wọ́n ti dáná sí wọ́n ti dáná fún wọn àwọn míì nínú àwẹ̀ ndị láwẹ̀ wọ́n ti lọ kó wọn síbi kan wọ́n ti lọ kó wọn sí wọn ní ẹ̀rí àwọn tí wọ́n kó fìtínà tí wọ́n kó ọlọ́wọ́ bá àríkẹ́lá ní falahum adhabu jahannam walahum adhabu al-harim ọlọ́wọ́ bá àríkẹ́lá ní irú wọn lahum adhabu jahannam ọlọ́wọ́ bá àríkẹ́lá ní ìyáná jahannama wọn náà ni ó máa jẹ́ kí wọn bá jọ bí ẹ̀sìn yá máa walahum adhabu al-harim ìyá tí máa jó kan ìyá ńlá tí máa jó kan tí ó jó ráúráú wọn náà lọ́wọ́ bá àríkẹ́lá ó fi jẹun tó bá jọ bí ẹ̀sìn yá àwọn onímọ̀ nípa tẹ̀lbíò wọ́n ní ẹ̀rí nínú sùúrù ọlọ́ọ̀bà àlejọ́lá wọ́n ní mọ́tò ìlà حلم الله سبحانه وتعالى إلى حلم حلم الله سبحانه وتعالى wọ́n ní ẹwú ilé tí sùúrù ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà àdìjọ́lá mọ̀ wọ́n ń sun àwọn wòlí ọlọ́wọ́ bá àlejọ́lá àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́ bá àlejọ́lá wọ́n sun wọ́n ná nítorí wọ́n gbọ́ ọlọ́wọ́ bá àlejọ́lá wọ́n mọ̀ yá àlejò àlẹ́ yìí mú sàwùbà ọlọ́wọ́ bá àlejọ́lá tó wá ń pèsèǹtì tó bá sí wọn. tẹ́ ẹ bá tún bá wọn ọlọ́wọ́ bá àlejọ́lá tó tán lábùgbà tó bá yín ọlọ́wọ́ bá àlejọ́lá sọ pé fún madame yẹn gbogbo bí ẹ ti yí o bó ṣe kó lè kó lágbára tó nígbà tẹ́ ẹ bá ti túbá ọlọ́wọ́ bá àlejọ́lá ti bá túbá yín àmọ́ tó padà bí ẹ tún burú tẹ́ ẹ̀ bá fi lè túbá lọ́dọ̀ náà ọba àdìgbọ́lá bàlámù àdáàbò jà ànàmà ọlọ́wọ́ ọba àdìgbọ́lá ìyá náà ìyá ànàmà òun náà yóò máa fẹ́ fún wọn tó bá jẹ́ ọ̀gbìn ẹ̀sìn yá wàlámù àdáàbò hàrí ìyá ní máa ń yóò yàn ẹ̀ ìyá ní máa yóò kan ẹ̀ iná wo ni bẹ́ẹ̀ yóò yóò kata náà ọlọ́wọ́ ọba àdìgbọ́lá wá fi àlàhàrí kó tó fi á fi kó tó fi òun yìí náà ọlọ́wọ́ àdìgbọ́lá ní òun náà yóò máa jẹ́ àkéré yìí àbíyèsí lára ló jẹ́ ẹ nǹkan kan ò kéré nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá lè jọra gbogbo bá ti wò kéré tó tó bá ti jẹ́ ẹ̀sìn ká sọ́ra mú àbí àjẹ́ ẹ̀mí lórí ẹ̀ a máa gbọ́ ibi tí káàkiri nù lù a máa gbọ́ ibi tí káàkiri láwùjọ ládùúgbò èyí pé wọ́n fi àjẹ́ ẹ̀mí lórí lòun já ẹ àwọn obìnrin ó tún máa mú ìjáàbò ó tún tó bá sọ́ra tó ń fa àyà wọ́n ti ẹlòmíì sẹ́kẹ́sẹ́kẹ́ nítorí pé nítorí pé lòun já nítorí pé ń tẹ̀ sí ọlọ́ọ̀bá àdìsọ́lá ó sì máa fi àjẹ́ àwọn èèyàn lọ́kùnrin àti lóbìnrin irú àwọn ọmọ yìí fẹ́ káwọn tó kí èdè o ẹ̀sùn sọ́ra tí wọ́n bẹ̀rù nínú àwọn ọ̀sán ọ̀tà àdá gbogbo àwọn ti tẹ̀lé ìfọ́lọ́ ní túbá tí wọ́n bàbá yìí ọjà síwájú àwọn ọ̀sán ọ̀tà àdá nítorí pé nǹkan báyìí والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. Thank you ọdún mẹ́ta Nah, so, tak ada ni, orang ni, ìyẹn ńlá lẹ́yìn ìyẹn bá ti lẹ́yìn àwọn àwọn ṣe ẹni tà lẹ́yìn mẹ́fìlà yẹn ní àwọn ọmọ. Ilé ìjọba lè òun náà ń lórí pẹ̀lú ìyẹn náà lẹ́yìn ìgbà tí a bá so masala yìí masala àlàáfíà yìí ìpè ìdílé ìgbàta bá ti so àmọ́ ìdí ọwọ́ àrùjá wallahu ta'ala a'lam òun náà ni pé àwọn ìrún tó bá lè fi kí ni èèyàn lè fi lẹ́yìn ìgbàta bá ti fi àlàáfíà àwọn àwọn afíntaní ìgbọ́dọ̀ máa yà òun náà ni àwọn náfílà tó jẹ́ ìgbẹ́ni ìgbẹ́ kò ní sábàbù ànàwárí alìmọ̀tàkọ̀ tí mo kàṣẹ́ mo kàṣẹ́ àwẹ̀ gẹ́gẹ́ mo kàṣẹ́ àwẹ̀ yẹn náfílà ni so àmọ́ ìlú bá ti ní sábàbù nígbà tó jẹ́ pé èyàn wọn mọ́sálásí lápòjúwe anabi sallallahu alaihi wasallam anabi ni idha dakhala ahadukum al-masjid fala yajlis hatta yusalli rak'atayn anabi jẹ́ ní kọ̀ọ̀kan ní bá bí wọn mọ́sálásí fala yajlis anabi kò gbọ́dọ̀ jókòó hatta yusalli rak'atayn tí yóò fi kíra kà hadith yìí wá ní kíni ó wá ní mọ́síláàkù ni nígbà tí ìjọba ti kó túmọ̀ pé àwọn tó ń sọ pé èèyàn lè fi bẹ́ẹ̀ pé ìgbàkígbà tí ìyàbá ti kíni nígbà tí ìyàbá wọ mọ́síláàkì nígbà náà ti sọ pé èèyàn gbọ́dọ̀ na kíni kò gbọ́dọ̀ wallahu ta'ala a'lam wọ́n ní lẹ́yìn imam tó láyé lẹ́yìn kan tó láyé nínú mọ́sáájú ààbò lẹ́yìn kan tó láyé nínú mọ́sáájú o lẹ́yìn imam tó dùn ní wájú àwọn bí ni bá ti dé mọ́sáájú sí ni so nínú àwọn nítorí díẹ̀ káàkiri tó yẹ ká sàtúntẹ̀ láwùjọ wa òun náà ni àwọn ẹ̀ka àmọ́ ìdí máa ń tẹ̀lé láwùjọ wa ṣe pé àwọn bàbá kan ó ti ní ààyè pé ààyè wọn ni ẹnì kan kò gbọdọ̀ dúró bẹ́ẹ̀ wọ́n dàbí ẹ̀ bá dúró bẹ́ẹ̀ gan-an ní máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa wọ́n lẹ́nu tó ti wọ́n bẹ̀ pé wọ́n dúró bẹ̀wò ayé bàbá kiri tó bá dúró bẹ̀ báwọn ti nìyẹn wọ́n lè pa ọ́ sí pàkó bẹ́ẹ̀ nígbà tí èpè wọ́n làwọn lè kọ́lá orí jẹ̀ kó lórí ẹ̀gbẹ̀ ayé tó dúró bẹ̀wò tó eléyìí kò sí nínú ilé ọlọ́wọ́ bá lè jọlá àìní mọ́sálásí jura wa lọ ẹni tó bá ti di kọ́lá ẹ̀ tó bá bọ́ ara rẹ̀ kọ́ mọ́sálásí tó bá mọ̀ tó ń kọ́ fún àmọ́ ó sì fẹ́ gbalada ìgbà tí ọ̀gbìn àti ìyá mọ̀ ọjọ́ sábà ọ̀sùn hàn wọ́n tààlà kọ́lé fún wájú àti jẹ́nà owó lọ sọ pé òun wà á mọ̀sẹ́gẹ́ni òun wà á jẹ gàbàdé ní mọ́sálásí ìwọ gbọ́dọ̀ wọ eh, mọ́sálásí wọ́n ní ìmọ̀mù sàn bẹ̀rẹ̀ pé mẹ́ẹ̀má iná fílà ní ìdíbi ìsáwọ́wájú yóò já ẹ̀ padà ẹgbọ́nà tí ẹ̀dí máa tí lọ ìdí jáàmù yẹn yóò ní kó lọ iná fílà lẹ́yìn so ààrẹ ìdíje ààrí ẹ̀rí kan fún ẹ́ gbogbo mọ́sálásí gbogbo mọ́sálásí kọ́dà gbogbo ilẹ̀ ọlọ́wọ́ bá àlejò láti anábìsọ̀ bá wà lọ́sọ́lá ní pé láti ẹ̀lí àlẹ́ arúgbó masjidan wa tahura gbogbo mọ́sálásí ní gbogbo ilẹ̀ ọlọ́wọ́ tẹ́ rí wọn ọlọ́wọ́ bá àlejò láti ní ìdí àti máa mórí kalẹ̀ ìdí àti máa kírun ó sì tẹ̀lé nǹkan tó má kátó wá ó jẹ́ ọwọ́ wájú ni ó jẹ́ ọwọ́ ẹ̀yìn ni ó jẹ́ ẹgbẹ́ ọ̀tún ni ó jẹ́ akọ́ọ̀tì ni so àyàfi pé wáyé pé ìjọ máa nìyàn kí ibi tó lọ́lá jù òun náà ní sáfù wájú ẹ lẹ́yìn náà sáfù sí ó tẹ̀lé òun náà ló ní sáfù wájú so àwọn tó máa ń òrùngbọ̀ wá àwọn ìsàmì wà tẹ́lẹ̀ pé orí àwọn ìyọ́kà orí wọ́n dẹ̀ gbófin kalẹ̀ wọ́n sì máa lò níyàn lérí ẹ̀mí náà rántí àwọn òfin kan tẹ́ máa lò láwọn sáńtì kan nígbà kan ó jẹ́ pé ìwọ́n tó bá ti dé bìlà òní wà níwájú sáwájú ìwọ́n tó bá ti dé bìlà òní sì kọ́ máa ẹ́ tó wá jẹ́ pé tó bá wá ju pé ó wá fẹ́ sì kọ́ mọ̀ nídìí àwọn kan tó wá wò pé nígbà tó wá dòkú báwọn wọ́n wá lọ́ra àwọn ìlàjọ wọ́n wá fi kọ́ mi kan ní mọ́sáájú wọ́n ti kọ́ mọ̀ wọ́n ti fi ọkọ̀ mi nàbí ìlànà òjìjọ tí ìwádìí tí kíyàn náà fún ìkọ́bẹ̀ padà gbogbo àwọn ilé ìwọ̀n tẹ̀lẹ́sẹ̀ náà bàrí jọlá kò sí lóòfin nígbà tá a bá fẹ́ kírun ẹ̀ ààrẹ kírun pàtó ìgbà bá wà nípìnlẹ̀ nígbà tá ìjọ bẹ̀rẹ̀ náà. Náà. Náà. Náà. Àlejò sọ̀rọ̀ wà lóòótọ́ alábìíní kéèyàn máa máa gbégbé kéèyàn máa máa jẹun pẹ̀lú aṣọ tó jẹ́ pé kò ní sí aṣọ tí kò ní sí kéèyàn ìgbà ní sí lórí èjìká ẹ̀ so láti bẹ̀rẹ̀ láti rí ìdájọ́ pé kí wàá ló fẹ́ kí òun sì kó àwọ̀ nílẹ̀ èjìká méjèèjì yóò gbégbé yóò sí ilẹ̀ bẹ́ẹ̀ ni ó lè tún wá wà oníṣìí kò tún wá sí nínú ìbọ̀ fún àlọ́ ọlọ́wọ́ bá nígbà láti kò lóò sí ìnáta fún àyíjà fún lè máa tìgbè tí ẹ̀ ní pàdé Eh, ọlọ́run bá adékẹ́lá ní ẹ máa ń dégbé ní ẹwà lọ́sọ̀ọ́ nígbà tí ó bá bẹ̀rẹ̀ lórí kírun so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọ̀dọ́ ẹ̀ká kéèkì láwùjọ wa ni wọ́n máa ní wọ́n pè yàn lásán àlejò wáyà ń ta lásán gan ẹlòmí ò ní eh, wọ́n síngilẹ́tì jáde ẹ̀ wọ́n máa ní ọba ń pè ọ lápèjú ẹni sí àbò ń lọ gọ́fẹ́ntà ẹ̀ ẹlòmí aṣọ ọ̀tẹ̀lẹ̀ àpótí rẹ̀ wọ́n àtọ́jọ́ bá tún kó bá jìnà díẹ̀ yóò tún rántọ́ tuntun fún ni láàrín torí tá lọ àwọn tó wá rí pé lálọ kírun ẹlòmí ti ní jàlá sí àkàndó ti ya ó ti ya lẹ́yìn ọrùn wọ́n ti gágá ẹlòmí ìdàrájá tó ti dọ̀tí ṣe pé kò ní pọ̀ gan àágùn bẹ́ẹ̀bẹ̀ ó ti la máàpù sílẹ̀ tó bá ti wá di pé lọ́mọ́dá bí wàá rè ìwòrò àwọn ilé ìrìnkà tí òṣèré èèyàn máa ń tèèyàn sí èèyàn máa rí ìlú pàtàkì tèèyàn sí àwọn tó ọ̀rẹ́ tó kírun pẹ̀lú wọn gan owó tó máa kó nìyà bá wọn nígbà wá wọn tó ti bí tó ti làákùn sí gbogbo ẹni hùn ọdún wá ti tó lábúlẹ̀gbẹ̀ èèyàn èèyàn wá tó lẹ́gbẹ̀ẹ́ rẹ yóò máa tẹ́ẹ̀mí lé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní man akala min hadhihi shajarati al-khabitha Ànábì ní tó bá ti jẹ nínú igi tó kéré igi burúkú yìí fala yakhafu sidana igi wala ni ko eh ona ni al-ayu al-bata ayu e ma o re bi ma lágbára tó Ànábì ní bá ti lè jẹ Ànábì ní ma wa masaji tó bá jẹ tó bá go tó lè gbe yan o ru ló ma ja mu àwọn èyàn Ànábì ó fẹ́ bẹ́ẹ̀ kátó wá sọ pé ìwọ tó jẹ́ pé ó wà wà tó dọ̀ sí àtọ̀ ní rùn ẹlòmíràn ti máa ń fi ọwọ́ kan kò ní máa bí àjò òun tó pẹ́kọ̀ òun ti kí ni yóò mú aṣọ alápàtà aṣọ ẹ̀jẹ̀ òun náà yóò lóun fi tò tẹ́bí àwọn èèyàn yóò wà ní wọ́n bẹ́sẹ̀ sá fún ọwọ́ sí àríkẹ́sẹ̀ sá àbìkí sá gbójú ẹ̀yà ara wọn kọ́lá gbójú mẹkáníkì náà ló ṣe níjàlá bí àwọn ọmọ bá tó fẹ́ fi kí òun lé láti òun bá tó ń bọ́ ọlẹ́ lọ́wọ́ ni wọ́n jọ ọkọ̀ mẹ́ta òsì gbogbo àwọn ọ̀dọ́ báyìí lọ́dọ̀ ẹ̀ká sí èsì ni ẹ̀kọ́ sì fọ́pọ̀ káàkiri láwùjọ wa yọ́rọ̀ ọba ní ìjọba fọ́wọ́ sànú wa ó ti àkọ́ àríwá pé ẹ̀sìn rẹ̀ fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا